الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا اله الا أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أنا أتفنى ظلمة إن شاء الله وإن شاء الله èyí tí ó máa lọ pé ní bẹ́ẹ̀ kó bá ní ṣe fún àná Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ìmọ̀nà tó wá fi jíjẹ́ fún ó máa lọ gbére ìmọ̀nà ànábì ò ní kú láyéláyé ìlànà rẹ̀ ò ní wọ́ọ̀kùn bí èèyàn bá ti ń fẹ́ kọ́lọ́hún ṣe dáadáa fún yẹn sí bẹ́ẹ̀ náà ni yóò máa sáré kí yẹn jẹ́ kan ilẹ̀ tí máa fá ìmọ̀nà rẹ̀ káàkiri sí. ìfọ́n ìmọ̀nà rẹ̀ pẹ̀lú mímọ̀ ìfọ́mọ̀nà rẹ̀ káàkiri pẹ̀lú lílò ìnífaradà lórí sátán yóò máa ṣe hàn níbi ìfọ́n ìmọ̀nà rẹ̀ kiri a máa ra wọ́pọ̀ sí ọlọ́run àwọn abamọ́lójú ọ̀nà ìlànà rẹ̀ wà máa wa. já tẹ̀lé ìlànà ànábì náà débi táàbù jẹ́ wájú wọ̀ lọ́wọ́ lálẹ́ àgbẹ̀dá àwọn ọmọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ربكم أن تدخلوا الجنة ولما ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم القائلين ولقد منهم كمن نون الموت من قبل تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون ìpàdé wa lánàá ọlọ́run kún sí àwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa ìṣèlú láti mú ìdàyẹ́rìn ìparọ́wà síyàn èyí tí olúwa ṣe fún àwọn lójú ogun ohun kó sì máa jẹ́ kọ́ fáwọn wọn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ayé tàfẹ́ ń dúró ti ẹ̀sìn ọlọ́run tàfẹ́ ń dúró ti òdodo ọlọ́run afẹ́ ń fẹ́ òfin ọlọ́run kiri afẹ́ tí òfin ọlọ́run gbalẹ̀ kógbóko kálù òfin ọlọ́run nínú sẹ̀mí ayé wa káàkiri pẹ̀lú mímà pẹ̀lú lílò irú àwọn tá a bá fẹ́ rí bẹ́ẹ̀ ti náà rí ní ojú ọ̀nà tó gbẹ̀yìn níwájú ọlọ́run ó lẹ́nu ìgò ń bẹ níbẹ̀ alágbára akínyàn nínú àjọ ọkàn akínyàn nínú ẹ̀yìn mírìn gbogbo àwọn tí wọ́n ti rí kọjá lọ lọ́lọ́dún sọ wípé wọ́n ní wọ́n ṣe sọ lọ́rùn lẹ́yìn náà ويمحق الكافرين ويمحق الكافرين ọlọ́wọ́ náà fi àwọn àdéhùn tí ń bẹ níbi ìlànà rẹ̀ ibi máa fọ àwọn òmìnirí máa kó níbi ẹsẹ̀ wọn kó níbi àṣìṣe wọn gbogbo ọlọ́run wá sọ wípé amuhasibetun amuhasibetun àǹtàrẹ̀ ọ̀pọ̀lọ̀ níjà nìyànjára amuhasibetun àǹtàrẹ̀ ọ̀pọ̀lọ̀ níjà nìyànjára ẹ̀yìn mọ̀lẹ́ ní òdodo tẹ́fẹ́ wà níjẹ́ náà ọlọ́run amúbọ̀lẹ́nu أم حسبتم سأنفر والجنة لطف لفو أهل ولا مكان ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولما يعلم الله nírọ̀rùn gbẹdẹmukẹ lẹ́fẹ́ fi wọlé ọlọ́run fàájì lẹ́fẹ́ ti débẹ̀ ọlọ́run wá ní sàfihàn talẹ́ni tó fẹ́ ṣe jihadi nítòótọ́ tàbí lẹ́nu tó fẹ́ ní faradà bìyúrù lẹ́yìn lẹ́rùn lẹ́rùn olùjẹ́mìí nàní mọ̀hákọ́ni ẹ̀ẹ̀fẹ́ kọ́lọ́run ti àdánwò fún yín kẹrí àdánwò ọlọ́run kọ́lọ́run lè tú àṣírí tàlẹ́tó fẹ́ dúró déédéé tàlẹ́ni tó lónìí kan ṣoṣo kọ́ máa àbí òun sọ òun ló tìtorí káwọn kọrin èsè tòun fóun tìtorí tí táwọn bá pàdé ọ̀tá ìsìláàmù wọn ò lè padà sẹ́yìn àti sọ fún wa mọ̀jàmọ́sá kìí ṣe tó ju mùsùlùmí abájú ń bẹ lórí ju pẹ̀lú àwọn ọ̀tá ìsìn ẹni tó máa ń jẹ̀rẹ̀ tó ìmọ̀ wọ́n mọ̀ ṣáhàdà nínú ọlọ́run ó gbogbo àwọn ọ̀tá àdúgbò lọ kó wà nípò níwájú ọlọ́run àwọn ènìyàn bẹ́ẹ̀ ipò àkọ́kọ́ ẹ̀lẹ́mìíyà ipò kejì ọ̀sẹ̀lẹ̀kùn ipò kẹta aṣùhàdá ó dàbí ìyìn òjú mẹ́rin lọ́nà kíláàsì bọ́gà bá fi ìdánwò fún wa tí ìyẹn múpò kẹta kìí iṣẹ́ kan ipò ìjánu bí ò lè símọ́ lórí ilẹ̀ ayé má ipò sìgìkú náà ti kásẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bó ti fi hàn sí lọ́run tó kò lè sára ní ma ẹnì kẹyìn ti wá ó ti jíṣẹ́ pé ó ti filẹ̀ ayé lẹ̀ àṣìdìkú àwọn tí wọ́n fi gbogbo inú àtìta wọn gba àwọn ànẹ́bí wọn gbọ́ lódodo ẹnìkan péré nínú ọlọ́run yọ̀ǹda kò yẹ fún ní gbogbo àdúgbò àná Muhammad sallallahu alaihi wasallam ẹni ẹ onílẹ̀ Abubakar as-Siddiq in tójú rẹ̀ rí láyé tìtorí àná Muhammad sallallahu alaihi wasallam ìyà tó jẹ torí ànábì bàbá pín sọ́gọ́rùn-ún ìdá kan rẹ̀ àti jẹ́ táwa ti ń ráhùn ta nínú wa tó lè fọmọ rẹ̀ ya ọlọ́run tàlẹ́ni náà tí gbàgbọ́ yẹn dé bẹ́ẹ̀ wípé ojú ọ̀nà tọlọ́yìn mo fi ọmọ mi yá tíyàwó rẹ̀ ní sọ lẹ́nu tó náà ní ronú wípé ọmọ ọkùnrin mọ̀ ní àkọ́bí mi lọ́kùnrin mi mọ̀ ní rí mọ́ kí n fi yá ọlọ́run àtàlẹ́bí ìgbàgbọ́ yẹn yóò le Abdulrahman ọmọ abubakar siddiq radiyallahu anhuma ẹ̀rí ó lè ní sàgbàdà ń sọ pé kọ́lọ́hún kẹ́mínì kọ́lọ́hún yọ́nú sí nípìnlẹ̀ ìsẹ̀mí ayé ẹ̀ kèfèrí tó gbóná ní àgẹ́sì bàbá ẹ̀ abubakar bàbá ẹ̀ gbà fúnà ó sì fi tí tara gbà fúnà ìṣàlàyé fún abdulrahman ọmọ ẹ̀ inú ẹ̀sìn wà tẹ́lẹ̀ nínú ọ̀hún èso oríire ẹ̀sìn ọ̀la ní àlàáfíà lóde ìjáde ọ̀sẹ̀ ní bàbá mi máa bá kiri lọ wọ́n ló lẹ̀ sí Canada àdáta tó dé ẹ̀sìn tó sọ ọ́ jẹ́ ní tí yóò ní yìí máa ṣe oko wa bàjẹ́ káàkiri ilé ìlú àwọn ìlú bẹ́ẹ̀ lè ọlọ́run sọ wípé wọ́n lè ní kọ́ ọ̀la wá ìdá yìí kó fi lákòó máa àtàkùn dáhà nìyí àná. ọ̀rọ̀ jẹ̀ mo ọba bá rí fáà ti jọ pàdé lójú ẹgbẹ́ Abdulrahman wo àbádà bó bá ṣe tó ń níbi tó ti ta ní ọfà tí ò ní níbi tí ó fi kú ọmọ bàbá Abdulrahman kí fọwọ́ ara mi pa bàbá mi torí á mi lè ṣe á mi lè ṣe ọlọ́run fún ìdẹ̀ra bíbá àbúbákẹ́ ìdẹ̀ra ní kọ́mọ ìyẹn tẹ̀sí ní ìbá tẹ̀sí nínú ẹ̀sìn ibi tó gbẹ́sẹ̀ kà ní òdodo ẹ̀sìn lórí súnà kọ́mọ tiẹ̀ tó tẹ̀sí bẹ̀ wà kò sábà lọ́wọ́ èèyàn lórí ẹ̀ àkàmúyẹ ọmọ àfáàdé ọmọ àfáàsúnà fi lójú aka à nínú ọgbọ́n wọn ti àkàmúyẹ ọmọ yàwó yàwó tún ọmọ yàwó yàwó ọmọ bọ́lá bá fẹ́ sọ àánú rẹ tó fẹ́ dójú jì ọ́ ọmọ rẹ bí wọn náà fi ti sún náà wọn ló sì gbẹ́sẹ̀ ká bí tó gbẹ́sẹ̀ ká kódà tiẹ̀ ó tún wá sẹ́sẹ̀ gírígírí ga ju tiẹ̀ lọ àpẹẹrẹ pásítọ̀ sí ìlú nàìjíríà rẹ. ìgbà tí àbáwọn ní bá sùlámù sá òun àti bàbá rẹ wọn jọ nínú ojú wọn ń ṣe fàájì wọn sọ̀rọ̀ wọn ń sọ wọn. ní ìbá ti lójókòó báyìí báyìí báyìí ta àpàdé ara wa ń bẹ̀. mo rí gbogbo àǹfààní kí n fún yín ní ọ̀pá ní gbójú dáa <laughs> kó sì wọ̀ yín láàárọ̀ lọ́jọ́ ní má àmọ́ àti wa gbọ́ bàbá mi látòrí ẹ̀sìn ọba tó ní ìbá ìjẹ̀mí lèmi wíwá àǹfààní yẹn máa pa ẹ́ ni. èyí wọ́n ń wò pé bí ọkọ̀ bí bọ́mọ èmi mo bí wọn ní bá pa ọ́ lórí àlẹ́ mi màá pa ọ́ dànù lójú ogun èmi àti ń tètè rẹ̀ lẹ́yìn ìgbà yìí yẹn fẹ́ràn ànábì lẹ́yìn wọn ti kànábì àwọn wọn ni wọn ti kànábì ẹ̀sìn wọn lẹ̀sìn láti máa ń sọ pé ẹ̀sìn àwọn sàhábà lẹ̀sìn kì ṣe gbàrọ̀ kù tó délé ayé ńgbà tí tí òòrùn islam ti fẹ́ wọ̀ tí mọ̀lẹ́ islam fẹ́ kú táwọn afẹ́ ìrápálá táwa sọ pé táwọn ẹni ìṣẹ́ làwọn ṣe yìí ta ló lè ta ló fẹ́ náà nábì débẹ̀ ní gbogbo wa àwọn bá kí wa ti rí bí àná èwo ní bíjí àtẹnìkẹyìn ti ń jẹ́sìn ìgbà táwọn bá kí wa ti kò wá fẹ́ nábì ní gbogbo àyẹ̀wò ànábì bá ti tó àtàwọn tí wọ́n lójú ayé ànábì àtàwọn tí wọ́n lẹ́yìn ìgbà táwọn láyé tán àtàwọn dẹ́wọ̀n sìdìkìyà òun ló ń tẹ̀lé ipò ànábì ọlọ́run ipò yẹn lọ́run fi màmá isa mọ́rù yàrá àlẹ́ àlẹ́ àkàdà kìí ipò yẹn lòun náà bímọ lẹ́yìn ipò yẹn ó ti kú àwọn tí wọ́n ń ọ̀nà ọlọ́run aṣọ̀hàdà bọ́lá fún wa tí ó ti tọ́lọ́run. kàtìmọ̀tàmì tí kà ń parọ́ lábẹ́rẹ́ àbúrò lójú torí bẹ́ẹ̀ ààrẹ wà lùjẹ́nà àbíkárí ìnira ààrẹ ìrẹ́lùjẹ́nà wọ̀ àbíkárí àwọn àdéhùn kọ̀ọ̀kan látọ̀dọ̀ ọlọ́run ọba bọ́lọ̀ ti sọ ọ́ láwọn ìlú wọn kọ̀ọ̀án débi wípé ilẹ̀ ó lè débẹ̀. ìjọba kọ̀rọ̀ yìí tí wọ́n ń darí gbogbo lárúbáwá wọ́n ṣe lófin wípé èèyàn kan ní lárúbáwá níbòrò mọ́kà àti níta rẹ̀ kò gbọ́dọ̀ ṣe káràkátà pẹ̀lú àwọn sàárà mi. wọ́n ṣe wọ́n ṣe ń mọ̀ wọ́n débẹ̀ financial embargo wọ́n gbélé wọn lórí ṣe bí ẹ̀ńtẹ̀lẹ́ mọ̀mọ́dún àgbẹ̀ ibẹ̀ ẹ̀rọ oúnjẹ oúnjẹ bí òǹfà yín lẹ́sìn ilé ẹ̀sìn tẹ̀lé pé ẹ̀sẹ̀ ní àbòrìṣà náà nígbà bá fúnlẹ̀ mọ́ ilé yìí wípé gbogbo nǹkan oko tẹ́ ẹ lẹ́yìn ní dájú ní nǹkan kan tẹ́ ẹ̀ bá rẹ̀ nípa fún ó lè dé bẹ́ẹ̀ débi tí àwọn sọ́ábà ń jẹ kókó orí wọ́n ń jẹ wéjì ọmọ nílé ọmọ lọ́nà wọ́n èso máa lè ní ìgboro mọ́kà torí ẹ̀sìn táwọn aṣọ náà dáadáa lẹ́nu oná màánu torí ẹ̀sìn táwọn aṣọ náà dáadáa lẹ́nu ó lè débẹ̀ ní tó fi mọ̀ dáadáa ní wípé díẹ̀ ní irú nǹkan tó jọ bẹ́ẹ̀ tẹ̀lé táwọn náà tó ti fẹ́ yìí ìgbà akáṣẹ́ ẹnìkan kò tiẹ̀ mọ́ nínú ìbá ti ń jẹ kúnlé ó lówó lọ́wọ́ àbí ó lówó ní báńkì yìí mùsùlùmí ni ọ́ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ máa tún owó mọ̀ gbé kàátún jẹ́ nínú ilé ẹ̀ta fún mi láwọn àgbà káàdì <laughs> ebi bi nfa olówó mo rò pé lábá ti lówó lọ́wọ́ àbùdékùdé àbí kò bùdé o gbogbo nǹkan lówó yanjú ìgbà ìlànà tó gbogbo nǹkan kówó yanjú o àtàwọn kan bẹ tó kò yẹjú àtàdéwò ọlọ́run ló sì dé lówó yẹjú ẹ̀ tàdéwò ọlọ́run bá dé ojú ó ti owó gbogbo ibi pa àwọn èèyàn tó ibi pa àwọn èèyàn ẹlòmíín tó níbi atm tí ibi fáwọn sì dá fún bílíọ̀nù gbàrẹ̀ lọ ẹnà àwọn àpá wa títí wọn fẹ́ rí bẹ́ẹ̀ kọ́lọ́n kó bá dóńlá wọn bá tàbí kó àlàáfíà fún wọn wọ́n fún àwọn gbọ́kàlà lọ sí atm láti bí aago bíi mẹ́fà nídàjí wọ́n sì tò sẹ́nu atm léèlò wọn fún wọn náà two thousand naira ó pọ̀ ju five thousand naira náà ní o wọ́n sì tò títí lórí kíw búrì tó wọ́n lọ kí dúró wọ́n tún padà síbẹ̀ ásìlì tó wọ́n lọ sí àṣẹ tó padà síbẹ̀ wọ́n tún wá tò ẹ̀mọ̀ e, ẹni tẹ́bi ń pa kíyàwó àtọmọ́ ń pebi nílé pé ẹjẹ́ lọ gbowó wá kí n ro oúnjẹ kẹ́ ẹ jẹun ṣé ó dago mẹ́fà rọ̀lẹ́ kò sí síbẹ̀ kan tó jáde àwọn abàlúwẹ̀ ọ̀kadà padà padà sílé bírò nù yẹn ní ibẹ̀ láti ti bàtẹ̀rẹ̀ sí wọn. mo rò pé anúta bá ti lówó lọ́wọ́ àníṣòro márùn-ún ọlọ́run ti wọ́n wípé ẹ kí jẹ́ sòrò tí bá ti jẹ́ sòrò kàn yín owó pàmò sòrò. ara amẹ́ríkà ti ń bá wa jà ara sáwọ́dí kọ́ àwa ara wa náà láti ní ti àdánwò yẹn wa náà kò sọmọ ní òkèèrè nínú àwọn kàn wá àwa ara wa náà ni àwa àtijọba ìjọba àtàwa kẹwò bí yẹn ti rí fi ìmájìn irú ìṣòro táwọn sọ̀rọ̀ àfojú níjọ́ tí ìjọba san gbogbo ara bá a bá rí kan ní tó bá lòun wá tajà fáwọn sọ̀hábà yìí tí ẹ bá bẹ́ẹ̀ sì ni dèmí náà ni láti gbà yẹn orísun òwò títẹ orísun ọrọ̀ ajé ni mọ́kàjẹ́ dèmí náà ni gbogbo lára tí bá sọ̀rọ̀ tí ò bá sì dé mọ́kà kò rówó sí gbogbo jẹ tanu lé tí wọ́n ní lóko tán tó yẹ wọ́n tún tàkàtọ́ ra nǹkan mi wọ́n jẹ gbogbo ẹ̀ tán.

bẹ́ẹ̀ lẹ́nu ọkọ̀ oríṣiríṣi àyàgbẹ́ oríṣiríṣi agbẹ́rẹ́ títí tí wọn tí ì lè dé bẹ́ẹ̀ ká ti tẹ́lẹ̀ bọ̀. حتى يقول الرسول والذين معه متى نصر الله àtàwọn tí wọ́n gbà fún wọ́n ké sọ́lọ́run mẹ́ta ẹ̀ẹ́dẹ̀sọ̀rọ̀ lọ́ àwọn tẹ́ tí wọ́n lọ́run jọ ń pàdé òun yẹn nígbà òun ló dùde ìyá yìí ń pọ̀ so ọ̀rọ̀ Yorùbá kan ṣe é lò níbí yìí wọ́n á ní ìrètí pípẹ́ ẹgbẹ́sọ̀tọ̀ lára rẹ̀ ọ̀rọ̀ yẹn àdéhùn sọ yẹn irú ẹ̀yẹ mọ́ pa ẹ̀mọ́palẹ́wọ̀ mọ́ irú òwe yẹn dá ọba súnà wọ́n bá náà fẹ́ fún ẹni ìfẹ́ náà sọ́dọ̀ ìlú ọdún dọ́là ìwọ́n kó ju ẹ̀kú sára sàlámù alékùn kó fẹ́ ṣe ń jó òun fún ìmọ̀ fẹ́ fún mi. àwọn náà gẹ́gẹ́ bí ìjọba ẹ̀jẹ̀ èèyàn ó dá kan bẹ́ẹ̀ wọ ọlọ́run àrántí àrántí tó ń pé yóò dé yóò dé lò ọlọ́run àlàáfíà ṣé mò ń bọ̀ wọ ọlọ́run ìyálógún ọdún mò ń bọ̀ wọ ọlọ́run lórí pé ẹni tí bá ní sùúrù ní bọ́lọ́run ń ṣe ẹni ní farada ní bọ́lọ́run tó wù pọ̀ tó lẹ́ni tí ń kí ń gbòdì bọ́lọ́run ṣe mo fẹ́ ẹ dé tán ọlọ́run á ah, mọ́rò pé mẹ́lẹ́ ìkúlé lé o yorùbá là ń sọ ó sàfẹ́yìn mi ẹ̀wò náà ni bóyá yóò ní sùúrù ní lóòrùn ní sùúrù èmi ti mọ bí mo ṣe dá pẹ́ tó lè ní sùúrù ni ṣùgbọ́n kí lè ṣàfihàn rẹ̀ sáà sí ibẹ̀ láyìíká rẹ̀ wípé onídùúrù ni ìmọ̀ wa lọ orin lára a máa ń lọ lára yóò dàbẹ̀ tí ó mọ̀ ní kí má yóò dàbẹ̀ ní tí ó mà wẹ́ má yóò dàbẹ̀ tí ó mà wúdà tí ó mà tó àṣẹ má bẹ́ẹ̀ tí kòkò rẹ̀ bá ní ìyè náà ló máa lọ àwọn yóò máa sírí ẹ̀rọ máa gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ti ń kọ́lé sára lẹ̀ mọ́lẹ̀ tí wọ́n níyàwó tó ń lọ́mọ nílùú èbó kí ni lọ́nà àti níbi díẹ̀. alá inna nasrallahi qaribun alá inna nasrallahi qaribun. òun náà ní dáàwà àwọn tí wọ́n jọ pàṣílánì bá jọ ní iṣu sùúrù náà láti ń tó àrùn tó yẹ ń bọ̀. ẹ mọ gbọ́ na àlùmọ̀kọ́ yín ẹ mọ tí wọ́n jẹ́ àwa lógun náà ní kẹ́yìn náà mo wá wíwà kíyì ẹ máa ń wọ ọ̀daràn nàbìlẹ̀ tí wọ́n ní mùsùlùmí wọ́n jẹ́ àwa lógun wọ́n gbalẹ̀ wa wọ́n pa wa àti káwọn náà ń dàbí wọn ni bá ń bá yẹn náà jẹ́ ní ibi kó tó lè òun rẹ̀ yẹn jẹ́ tí ọ̀nà tí yóò fi dáàbòrà yẹn náà kéèyàn náà yẹ ní irú ìdí ara ọ̀nà ìlànà ọlọ́run látẹ̀lé tọ́ba bá ń kojú wa ìlànà ọ̀nà látẹ̀lé tí ọ̀rẹ́ náà bá wá sí àtìgbà tó rọ̀ wá lọ́rùn àtìgbà tí a ń wá òfin ọlọ́run náà sí lẹ́yìn lọ́wọ́ sọ wípé

ọ̀tá láàmù tí wọ́n dé wa fún gbòòrò mọ́tà yìí ah, a ń dá gbogbo wọn lógun bá ní díẹ̀ ní òjẹ̀ ìjọba tó fara pàdé sẹ́mà kí mọ́nì ń bẹ lára ènìyàn kí ẹ̀ máa wò ó pé kí ni tó fẹ́ ṣẹlẹ̀ sí mi nínú ẹ̀sìn tí mọ́nì mi yóò níbi wò ó rí bẹ́ẹ̀ lẹ́yìn wọn ogun bá bẹ́ẹ̀ wọ́n hàn wọ́n lè mà tòun ti kékeré tí wọ́n gbéra jù kalẹ̀ fún ọlọ́run tó di wọn wọ́n jẹjà àwọn tí wò ráǹfààní àti lógun bàjẹ́ àtàwọn tí wọ́n lọ tí wọ́n padà wálé tí wọ́n ṣẹ́gun wọ́n tún sọ á mí jẹ wáyé káhàn mà wa sọ pé wàlá kọ́lẹ̀ kó ń tún ìtàmì lọ́rẹ̀ lórí

kọ́lẹ̀ tó wá jí mi padà kí wá lójú o káàǹtì ló tún wá pa mí kọ́lẹ̀ tó wá jí mi padà kí n tún wá lójú o káàǹtì ló tún wá pa mí fún ládá tí ń jẹ fẹ́ táwọn tó ìgbà pa lójú o lópin ìgbẹ́gbẹ́ yìí síbi iṣẹ́ olóore yìí ń bẹ láwọn sábà náà bẹ́ẹ̀ àwọn náà nìyí àwọn náà máa ń rán ẹni pé káwọn jẹ kú ogun káwọn kú ogun ní òun kọ́ lè láyé ìtàlùkọ́ rẹ̀ sáńtẹ to pàdé ikú náà ikú rẹ̀ tí pàdé lókun wúṣúdù yìí wà á tún tán dòrò ẹ̀sìn ń àwọn àti mọ̀sẹ̀lẹ̀ wúlò ìjọba ẹ̀dá lu àwọn sọ̀hábà wọn tọ́lọ̀ ti ṣẹlẹ̀ yẹn àwọn ata wá lẹ́yìn lẹ́kọ̀ọ́ wípé olórí olórí tí ò bá ti pàṣẹ aburú tí ò pàṣẹ àmọ́ ń gbọ́rọ̀ sólórí lẹ́nu òkèwú àyè tí wọ́n ti pàdé nìyẹn wọ́n jọ gbé àdéhùn ní àjọ pàdé ní báyìí ó ń ṣe ọlọ́run sì débẹ̀ sí àwọn kìfìrí ẹ̀yin yẹn ló báyìí ẹ̀yin yẹn ló báyìí ẹ̀yin yẹn ló báyìí ó strategize gbogbo wọn sí àyíká ibi tó náà kó lù ú sí tí wọ́n fi kọ́ńkà àwọn kìfìrí táwọn kìfìrí ó sì mọ̀ òní wọ́n pè pé wọ́n lé ambush àwọn pèpè yìí dé báyìí nǹkan tí ń bẹ lára yìí ọkọ̀ sí wọn lọ́wọ́ wọ́n yanjú àwọn pèpè yìí first round first round of the match ẹ̀yìn ẹ̀kọ́ ẹ̀dí gbàgbọ́ ti bá gbé ìdí àlè <laughs> ọlọ́run fún àwọn mùsùlùmí láti yọrí iná wá dùn owó ọ̀rọ̀ náà ní ìlànà ìpàdé rẹ̀ báyìí wọ́n ti họ àwọn òṣèlú burúkú àwọn òṣèlú burúkú alẹ́ tuntun ni ẹ mọ́ kí ìdùnnú o oníkàtí ni ó padà sáwọn àyè fún ní ẹ̀dúró sí ń ṣe ọlọ́run ẹ̀ fàájì ìlú tó kù tẹ̀sán pé agbo àwọn ọkùnrin tó fẹ́ rìn lọ mo lọ rí fọ́ọ̀tì wáyé ogun ọ̀sá ní ètùtù dálẹ̀ ní àwọn ọ̀sán àgbà tó ti ń rún ọ̀pẹ́ni fọ́nù àti borí eléyìí náà lóyìí làwọn ti pèlú dé ogun yẹn ń bíi ó de débi wípé ṣé mo rántí ìyẹn ibùnú ibùnú ibùnú kọ̀ríyà àwọn kùmẹ́ta ibùnú kùmẹ́ta nínú àwọn kèfèrí òun láyè pẹnẹtírèdì wọ bíi tálẹ́bí wà débi pé àwọn ni wọ́n fara gbọ́ ọgbẹ́ olè kò sí ogún tó kó àdáni ìdáyé tó gbọ́ mọ́tò. kọ́lọ̀ tó tún láwọn mùsùlùmí borí. òun ló fà tọ́lọ̀ tó sọ̀rọ̀ pé pàpọ́jọ́rọ̀ àìtù mú hù ẹsẹ̀ kùsùjọ́rọ̀ ọlọ́run tẹ̀ sọ náà rí báyìí. ẹ wà á ń tún otu ti dé kẹ́ ẹ tán síbẹ̀ ni àdékèmí ọlọ́run bá sì fún yín láàrín sí lórí wọn nínú sọ̀yìn ìháyì àná Muhammad sallallahu alaihi wasallam ó ní láti tẹ̀mẹ́lì olùkọ́ ọ̀rọ̀ àìlú máa pàdé pàdé pàdé nílùú àwọn olóró wà wọ́n ti má dẹrù ẹrù ànábì má ṣe kété lára dáwà náà sọgbà ìbò gbalẹ̀ wọn jẹun máa ṣe kò kàn ọ́ ìjọba gbé sàrà àwọn kọjá mọ́sálásí sọ pé mọ́sálásí ló kù ilé ìṣẹ́rù láwọn fẹ́ fi ṣòro o lè tán síbẹ̀ o náà mùsùlùmí ká sọ kó yé sórí ilé bí wọn ìgbà ooru ìgbàlẹ̀ ooru wọn kankan máa ń wà wọn lọ mọ̀ lẹ́ẹ̀tẹ̀tẹ̀ mẹ́nàwó lè kọ́ ọ̀la àbú ẹ má máa rán kẹfẹ́ fẹ́ pàdé àwọn ọ̀tá fẹ́ pàdé àwọn ọ̀tá yẹ wọn bá ti wọn lọ àwọn nìyẹn àmọ́jọ́ tó ti wò wípé mọ́sálásí tí wọ́n ti kírun gan-an afẹ́ àpáàkì wọn bẹ̀ àìsáró ẹ̀wọ̀ gbogbo tó bá ti gbà lọ́nà halal kì í sọ̀nà sẹ́bọ̀ ẹjọ́ fúnra yín láti mùsùlùmí èyí tọ́jà àmọ́ nígbà wọn bá tọ́ mùsùlùmí níjà tán wọ́n máa fi mùsùlùmí tẹ́rọ́rì mùsùlùmí máa ń jókòó jẹ́ ni táwa lágbára àdúgbò lágbára àmọ̀ọ̀yàn àbíjọba ẹ̀yìn ọ̀lẹ́ni wá ẹ̀rí wọn ní ọ̀lẹ́ èyí bọ́rọ̀ wá ní nínú yẹn wọn ni tó fi ẹ máa wá dọ̀ ọlọ́run pé kọ́lọ́run là yín kò àdánwò kọ́lọ́run là yín kò wàhálà èyí ẹ gbẹ náà kí wàhálà dé ẹ má gbẹ náà ibi tí wàhálà ò bá sí ni ti fi ìdùnnú sọ ló fi ń gbọ́ bá a ti jókòó ìsàbá gbọ́ pàm ó súnmọ́ <laughs> tí n bá fi lè fi yẹn mọ̀ káwa láàrin gbogbo fẹ́rẹ́ wọ́sálù bọ́ àlẹ́ ara fi ya ẹ mọ́ fa jọ̀gọ̀dì ẹ mọ́ fa wàhálà àníbi wá ní àyíjà ìdá tí tù mú hùm ọ̀sìrò àmọ́ tó bá ti wá di tí ẹjọ́ pàdé ara ní ẹ̀wá ní sùúrù láti bá wọn jà ìgbà yẹn lọ láǹfààní kẹ gbọ́wọ́ jà àjẹ́sì wọn wa'lamu anna al-jannata tahta zilal ẹ̀wá màmúdájú gbà náà wípé ìwà ìjẹ́nà abẹ́ akó ìdààmú wà tàbí ẹni tí ó wà ìjẹ́nà tó gun ẹ̀sìn bá lé ní bẹ́ẹ̀ lórí ogun kò ní kọ̀ọ̀kọ́ mọ́ gbogbo lọ ìgbógun lọ́rọ̀ yẹn yóò mọ ẹjọ́ náà lẹ́nà eléyìí gẹ́gẹ́ bíi àdéhùn tá a ti fúnra wa láti alákọ̀ọ́túnmá rẹ̀ méjèèjì yìí láti parí ohun tá a lè ṣe àlàyé àwọn ẹ̀kọ́ kan sí kejì èyí tí a lè rí múnú ẹ̀ ká tó tẹ̀síwájú. náà àwọn àyà ti láti one seven sí one forty three ẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́ wa. أن لكل طائفتين من أهل الإيمان والكفر عبرة في من سبقوهم ó ní wípé ikọ̀ méjì náà ní bẹ lórí ilẹ̀ ayé bí yorùbá jẹ́ múmìnì kó jẹ́ kébìrì àti àwọn kẹta wọn tó ń jẹ́ mùnáfìkì mùnáfìkì ti ń keferi láàrin mùnáfíkì tó ti pé kú ilẹ̀ ìgbàgbọ́ wọn kì í fi rí mi àwọn kan gba síláàmù láti gba síláàmù lánàá láti gba mùsùlùmí lánàá tó irú àwọn yẹn náà a classify wọn lábẹ́ àwọn rí ikọ̀ méjèèjì a rí ẹ̀kọ́ tó kọ̀kọ́ nípa àwọn wa lẹ́yìn bá ní fẹ́ yà ya kí n tọ́rọ̀ tí àbá ní wọn máa gbé ọlọ́wọ́n ba lẹ́sẹ̀ ni ìyóò máa dènà dé òfin ọlọ́wọ́n ba níbi iṣẹ́ èèyàn nínú ìlú láàrin mọ̀lẹ́bí láàrin àdúgbò pé èyí ń sàmọ̀ ọ̀tọ̀ òfin ẹ̀sìn ọlọ́run ni kó jẹ́ kí wọ́n ka òfin ọlọ́run fún létí àwọn tí wọ́n wúwo wà bẹ́ẹ̀ níjọ́ sí ní àná kí ni àpadà sí aburú tọ́lọ̀ tuntun wa bẹ́ẹ̀ ni sẹ́yìn láti jẹun ní òdodo kó náà tún wo ìta àwọn tí wọ́n síwájú rẹ̀ ó náà rí tó wọ́n rí èèmà wọ́n ní tó bá wọn jẹ́ ọ̀nà ọlọ́run tó gbẹdẹ mú ṣẹ́ ìwà ìjẹ́yìn àtọ́nà ọba láwọ̀ kejì fàájì ìnira wà bẹ́ẹ̀ kó kẹ́kọ̀ọ́ lára rẹ̀. أن الموضوع القرآني تفصيل الآيات للناس وكذلك لهداية ولعظك لأهل التقوى. kásùmọ̀ pé nínú àwọn ẹ̀kọ́ tásùmọ̀ rí kọ́nà àwọn àyájú wọ̀nyí òun ni pé nínú àwọn aṣẹ́ ní láwùjọ wa ó wá ṣàlàyé òfin ẹ̀sìn àwọn àmì ọlọ́run fáwọn èèyàn pàtàkì jùlọ kòránì jẹ́ ìmọ̀nà àti wáàbí fáwọn tó ń bẹ̀rù ọlọ́run ẹni bẹ̀rù ọlọ́run bá nìkan ní kòránì wúlò fún ẹni ó ọlọ́run bẹ́ẹ̀ sàkóhun tí ìta bá dùn ó lè mú ìwẹ̀ àmọ́ mo ti torí ọlọ́run bá òrọ̀ ẹ̀mí ẹ̀ tí kò lè gbọ́rọ̀ ọ̀hún wọ́tọ́lọ́run bá rọ̀ ẹ̀mí kó lè gbọ́rọ̀ ọlọ́run bá mú kó lè ọlọ́run bá nì kódà àwọn kẹrin wọn lè dùkú sá lọ bẹ́ẹ̀ ọlọ́run ti sọ́lá yìí sọ́nù bá fara àwọn kẹrin wọn lè ó kù lè tó ẹ̀mí wọn lè sọ̀rọ̀ náà dùkú sá lọ torí pé ìgbà ńlá àwọn òkúta wọ̀nyí tó bá fọ́ ẹnu omi òkú máa láti bẹ̀ nígbà tí owó òkúta yẹn gan àwọn tún rọ̀ lẹ́mìí ju bọ́kẹ̀lì ní ìtúlẹ̀ sọ̀rọ̀ náà wà ọkà ń lọlé sọ̀rọ̀ lọ́rùn a tí ìgbà bẹ́ni tí irú ẹ̀ jẹ́ láàrin pàdé ẹ̀rọ lòun ń bà mí yóò bu ọlọ́run yóò bu arábì yóò bu ṣe yẹn náà yóò yẹ̀ yí àwọn afáìsìn àjàgà bó ti jẹ́ pípé mùsùlùmí tí wọ́n ló máa ń lè jù láyé sẹ́ẹ̀rí kéèké ìpìlẹ̀ yẹn ọ̀rọ̀ wọn sí ẹ́ àmọ́sẹ̀ ìsìláàmù rí kò sí ìsìláàmù wọn ọ̀tá ọmọ nígbà ọ̀rọ̀ wọn sì wà bẹ́ẹ̀ irú ẹni yẹn kò sí ń tẹ́ ẹsẹ́ sí níwà tuntun ọ̀rọ̀ wọn ń أن الارتقاء من العلو متناقض مع الشهور في الهوان والحزن وغاية العلو ومنصرة الإيمان كذب في لوبيا يتوجا àyíjíjà láti débẹ̀ ó tako ìmáa ní ìfúnra pé èèyàn kọ́yọ̀ àti ìbànújẹ́ ìtumọ̀ ilé ìgbésẹ̀ tó bá fẹ́ ga kò ní ká dára

ìjókòó mùsùlùmí rọrùn Sulaiman ló kọ ni Ismail ló jẹ́ Musa ló kọ ni Khadija ló kọ ni ó ló jẹ́ ṣùgbọ́n ìlẹ̀ ìjókòó ti ẹ̀sìn tí ìlẹ̀ ìjókòó ẹ̀yẹn ọmọ ìyá mi Sulaiman ìrìn àjò tó lágbára ni ìrìn àjò tó ga ni kò rẹ́rìn kò rẹ́rìn tó lè wọn. Àná Muhammad sọ̀rọ̀ náà ló sẹ́yìn. ó ń lo kútùbà lọ́wọ́ lọ́kàn Hassan àti Hussein ẹ̀gbọ́n àkàbọ̀ ni wọ́n ń wọ́n jẹ́ ọmọ ọmọ rẹ̀ Fatima òun ló sì gbà wọ́n mọ́ torí kì ṣe ẹgbẹ́ tí wọ́n kò lápapọ̀ arábìnrin ṣòwò náà àníbi wá ń sọ kútùbà lọ́wọ́ àwọn méjèèjì wá bá àwọn ìlú bí wọ́n ti ń bọ̀ lọ́dọ̀ láti a ń ṣe kútúbà lọ́wọ́ àlọ́dún gbà méjèèjì kan ó wá gbé wọn àlọ́ ọ̀rọ̀ sórí kútúbà ó wá ìmúlẹ́ra mú wá láàrin fìtìnà àlẹ́bí mìíràn àlẹ́bí gbogbo dúkìá tẹ̀ ń kójọ yìí àtàwọn ọmọ tẹ̀ ń bí àdánwò ni wọ́n o ọmọ jẹ́ àdánwò ìfẹ́ ọmọ jẹ́ àdánwò fánàbí ẹ̀rẹ́ lómi àdánwò ni kì í fẹ́ fún rárá Apa? àtijọ́ tó máa fún àti gbàgbé fúnra mi. ọmọ yìí ó ra kò lè dédé rà bẹ́ẹ̀ náà ẹ dákun ó pẹ́ kí n tó ń bí ó pẹ́ màá bá wí màmá jẹ́ bá wí màmá mú mọ́tí mọ́ bá wí. <laughs> àdéhùn ní olùmọ̀ọ́nù kí ni tàwọn náà bímọ ẹni nìkan bẹ́ẹ̀ni ẹ̀yin náà àdéhùn títí ẹ̀yin yẹn ọlọ́run owó obìnrin sàdéhùn tí ẹ òfòwò sàdéhùn tí ẹ ọmọ ìfẹ́ ọmọ ọlọ́run sàdéhùn títí ẹ ẹlòmíì tì nínú àdéhùn yẹn bó ti di láyé náà níbí ó sì bí kò fẹ́ẹ́ ní kúkú bìlọ́mọ bí tó bímọ dé mọ́tẹ́ wá bó ti wá bí tó pọ̀ tó yẹn yóò mọ̀ ọ́ wọlé ẹ̀kọ́ fún mi ẹmẹ́kùn tó tó wọ́n tún mẹ́wàá wọn tó pẹ́ jù bóyá kò ní lẹ́nu wọn tó bá kókó ta aṣọ ẹ̀ báyìí torí wọn yóò ta. ọmọ àti ti pọ̀ ní kọ̀ọ̀bá ìtọ́ ní dájú wa àbẹ́kẹ́ ti kí ní ìmọ̀ tí wọ́n náà mọ̀ ẹ́. ẹ jẹ́ àlọ́ bí báyìí àwọn ọmọ mi láwọn obìnrin sí mi tí n bá tún ṣe é àwọn ọmọ mi láwọn obìnrin mi. tó àwọn ọmọ ìlú mọ̀ fún kí ni púpọ̀ àdéhùn ti ènìyàn

mẹjọ jẹyẹ mẹjọ sẹwọn kò ní jáde mọ àgbẹnọ ntì tí mi yóò fi mú bàbá yìí tí yóò fi pa bàbá rẹ báyìí ìfẹ́ ọmọ yẹn náà ni fífìnà àbẹ̀wò tó bá tẹ̀ jùlọ mùsùlùmí ìdẹ́kùn fún ìyẹn fẹ́ ga á ìrìn àjò tó lágbára yẹn o pàápàá jùlọ gíga inú ẹ̀mí ìrìn àjò onígbàgbọ́ ìrìn àjò sẹ́ẹ̀sì ẹni bá ti ń pé kíákíá nìkan máa ń sùn kú ìrìn ẹni bá ti kíákíá nìkan máa ń rùn bí ẹni tí ò bá ní àwọn ọmọ rẹ̀ ló ti ṣiṣẹ́ fẹ́sì torí pé ara yóò fẹ́ kó fẹ̀sán náà dúró ìrìn àjò láti tilẹ̀ náà ni àtúrọ̀rẹ̀ bẹ́ẹ̀ ni lè hàtùwẹ̀ bá wọn fẹ́ kọ́ ẹ̀ mọ́nà hàtùwẹ̀ yẹn sáà ìjà gidi láàrin òdodo àti irọ́ yóò máa bẹ bẹ́ẹ̀ lájà rẹ̀ ìlú sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yìí òdodo àti irọ́ ò ní papọ̀ láyéláyé sẹ́ǹtì láwọn tí wọ́n dúró tí méjèèjì ló ní sọ̀rọ̀ ìjọ́jọ́ lẹ́nu òótọ́ ẹni tó bá fẹ́ darapọ̀ mẹ́rin bí nǹkan ó ṣe nǹkan ó ṣe tó bá fẹ́ dúró tó tọ́ rẹ̀ àti òdodo rẹ̀. ìdààmú gbẹ́ndẹ̀ o yorùbá tó sọ̀rọ̀ kan tó dáa púpọ̀ wọ́n á ní olóòótọ́ kì í lẹ́yìn bẹ́ẹ̀ sì ni kì í lẹ́yìn bó kọrin kò sẹ́ni tó bá rí tó gbogbo gbà lọ́wọ́ tí ó máa yàtọ̀ láwùjọ gbogbo ìta ibà kò ní sígbà míì ẹ̀yìn ló kọ bẹ́ẹ̀ ni tí o bá ti

wàmà alága takara wàlúùdè òun náà ní o wọ́n ti mọ̀ sọ ẹkún kò sí náwó sọ́ọ̀tù kò sí àrùdù kò sí bàlágà kò sí sùdùkì kò sí nùsọ́là ẹnu tí wọ́n mọ̀ yẹn náà ni yàrá sun ẹkún. jẹun tó rẹ̀ wọ́n kí láwọn ti bẹ̀rẹ̀ láyé gbàdúrà tí wọ́n fún wọn àwọn àfáà ẹlẹ́kùn ní mọ̀ àwọn àfáà ẹlẹ́kùn. kì í ṣe pé wọ́n rẹ̀ nínú wọn rí dùn nù ṣùgbọ́n wọ́n wo ìtẹ̀yìn tí ń lọ lásìkò yẹn pé wọ́n àwọn èèyàn kó sínú bàjẹ́. tí ìbàjẹ́ ayé ìgbà yẹn bá lè lẹ́nu bàbá yẹn tẹ́ jọ́ fún sunra fún bó wà ní ìbàjẹ́ kó wà lẹ́nu jẹ́ wọn sùn. torí bàjẹ́ yẹn lé kú sínú lójúmọ́ يكون في نوع كمان ثلاثية بقى إنسان يشعر بالنفس ọmọ ọdún ọmọ etí yìí ẹ náà lọkọ bọbìnrin ìyàwó ìyàwó àwọn ọ̀rọ̀ ló ṣe ń sọ wọn ah, àwọn sọ̀rọ̀ ọmọ kí ló dé ń sọ̀rọ̀ òun dé sọ kí ló dé ní o kí ló dé tẹ́lẹ̀ wọ́n ti ń tí ò dájú káàdì tó wọ́n dájú lè di àwọn ni wọ́n darí ìlú báyìí ah, àwọn ni èmi náà ga èmi náà gbé rárá èmi náà gùn lẹ́gbẹ́ ẹkún òbí jàmúyàmú yẹn bọ́ lẹ́kọ́ sí ẹ̀ ń lóun náà ṣe nǹkan yẹn ọ̀rọ̀ yìí ti kú òpá kan bẹ́ẹ̀ bó sọ̀rọ̀ nìkan ọ̀rọ̀ ìdúgbò bá kan ń lọ ọpọlọ àdúgbò lọ́wọ́ èbó èbó tó tí ẹ̀kọ́ sí àkáàtì ní kẹ́rì jí mọ́ àwọn tí ń gbóngbó fún un ní tówó èbó tẹ̀lẹ̀ in new way. Lukuti in new way. Ìsẹ́ndúgbẹ́ Àwọn ará ọ̀pá wà sí rẹ̀ yá àwọn títà ti gbà nǹkan kan ẹ̀ẹ́n kò wọ́n gbà máa Làwọn oníṣẹ́ ọwọ́ náà ní bá wọn náà. Gbogbo àwọn oníṣẹ́ wọn ti ọwọ́ gbogbo gbàmújẹ wọn náà náà ọ̀gá akẹ́kọ̀ọ́ máa ń fẹ́ òdílé bọ̀. ẹnu dọ́jà kan lẹ̀ níwọ̀nba ká máa kárí save girl save boy tó bá di parí oṣù káwọn ten thousand naira ká níbo owó òjì náà owó òjì náà tírọ̀ àwọn bàbá tí wọ́n sọ ẹgbẹ́jọ́ ìní àná báyé ní ilé ìlú bóòlù ẹ̀kọ́ wọn ti fẹ́ tó lè máa mọ̀ sí. sì mú ọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ọmọ rẹ̀ pé ẹ̀yin ọ̀gá yàwóyàwó ẹ bá ń kọ́ ọmọ mi ní bí yẹn ti ń ti ẹbọ bí yẹn ti máa ń jalè tó lè ó sì gbèrè. kí ni sọ gbogbo ọkọ̀ ìtọ́ náà wọn dọ́ẹ́fà lọ́dún yóò tún stage ńgbò tí lè lórí ńgbò mi níwájú ọkọ̀ wẹ́rẹ́ àfáàfáà tó láfà màwá ní lóṣù tí bá ti darí ìrìnàjò ọmọ mi kan ó máa ń tẹ fóònù ó máa ń tẹ fóònù màá mú aṣọ́rọ̀ yìí kẹfà ní ìkan fún ó máa ń tẹ fóònù. ìgbà kan tí ẹ ń bẹ tó fi mímọ sáré káàkiri pọ́ mọ́ ọmọ òwe kan sóògùn sọ̀yẹ fún ẹbọ náà nìyẹn o ṣùgbọ́n òun máa káyìí ọmọ ẹ̀jẹ̀ yẹn gbà mí ó tẹ̀lé tó fẹ́ gbọ́ ń wógun kí tọ́ lé ìmọ̀ tó ìmọ̀ fẹ́ wọ́n ti ń kọ́ kí láàtọ̀ nípa òbí tí ń wọ́ ọmọ ní wẹ́ tí ó kọ̀ mí yàwó káàkiri lé nínú ẹni kò sí problem ẹ bá ti darí ẹ̀yin àtọ́ wọn ẹ bá láti dúró sí ẹlẹ́gbẹ́ ìdàbà àti náà wọ́n mọ̀ yín wá fún ìdí ìdí wọn di lóṣù mẹ́ta báyìí èmi jẹ́ nípa ti ẹ̀ wá mo yọ lọ́sẹ̀ sàánú wọn tẹ́mi náà kọ́ wọn nípa òní mo fẹ́ kọ́ wọn yàwó ìyàwó kí n so oògùn fún tẹ́mi náà ti dè náà lóṣù fún ìdí ìdí wọn di nínú bàbá wọn ṣe ń dà tó ṣe dráìvì kó

kò sẹ́kọ̀ọ́ lẹ̀ yorùbá náà gbogbo ẹ̀sùn yàn àti ọmọ tẹ̀sí kí nìkan káàkiri ẹ lẹ́yìndì ọ̀daràn ìyá rẹ̀ ó kàn mú ni táwọn ọmọ ìfẹ́ ẹ̀ lọ́wọ́ mi ò náà nìyẹn ẹ̀rí bá fún ìbùsù wọn gbádùn àbí àwọn gbádùn balẹ̀ ọkàn wọn balẹ̀ bàjẹ́ yàrá mẹ́kà mi lọ kòbókòbó ọkàn rẹ̀ balẹ̀ kó fi wá. kéèyàn máa gbẹ níwájú àdúgbò wa yìí aago mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá lábẹ́ kó wá páàkì ọ̀kadà síbí àbóta ọdún àbóta fún mi káwa náà ń bẹ nínú bí ìtọ́kùn wá sí mọ́ balẹ̀ irú mẹ́tò ló wá ta kú síbí nírú àsìkò yìí ẹ̀dá kùn lẹ́yìn tó ta kú yìí àmì ló ta kú nìyí ó mọ̀ lókè ní ẹwà tó fẹ́ bí ẹja àbọ̀kùn síwájú ọlọ́run ṣé ọdún mẹ́wàá sẹ́yìn dé ẹ̀gbú báyìí bẹ́ẹ̀ wọ́n bá ń lọ sùn ní ìsìn tí wọ́n kéré lọ́jọ́ orí àbí kẹ́ ẹ jẹ́ kí wọ́n wọ sùn bọ̀s kò sì rí bẹ́ẹ̀ kọ́ba kan máa kó wọn lọ torí ẹ̀kú fi báyìí. yọ́n mùsùlùmí lẹ́yìnlẹ́yìn wọ́n tó bá ní jókòó wọ́ ìyẹn ìyẹn náà rí mi là ń yẹ wọ́n tó ní kọjú sí ibi táwọn yóò kọjú sí ibi tí wọ́n kọjú sí bá ti jẹ́ ìbàjẹ́ bó kú yẹ̀yẹ́. ó rí lásìkò lọ́dọ̀ wọn wọ́n ti ẹsẹ̀ lè yẹ ẹkùtì ẹ̀gá sí mọ̀lẹ́dáwáyé wà òkú láyé àwọn ènìyàn òkú ẹ̀ lówó lọ́wọ́ bó o sì ní náà wọ́n ní kíní kan kàmáwé tiẹ̀ inú ẹ̀kọ́ tá a tún kọ́ ànàfínà sọmọ ìsàáyánná láti kẹfẹ́ tẹ̀lé sí ẹ̀hìn ìmáà المخالفين المؤمنين تارة وعليهم تارة أخرى وهذا يدل على يدل على كونية وقدرية عن أحوال الدنيا غير ثابتة أو غير ثابتة ìṣesí ọlọ́run kò ní yí padà kò ní yí padà lára àwọn ènìyàn ní òṣìṣọ́ kò sì ní yí padà náà lára àwọn ọmọ jẹ́ ní èsì yìí ìgbà ní ọlọ́run gbọ́ lára àwọn ènìyàn àwọn ni wọ́n wọ́n máa ń lò àti ilé náà fara wa lánàá àwọn bàbá tó ń gbọ́dọ̀ ṣe wípé Islam ló ń kàn tó gbogbo ayé Allahu Akbar. Islam ní lẹ́yìn àwọn ànábì kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ náà àwọn àtúnkọ́ sí wà tó ti rí pé ànábì ni àwọn tí wọ́n bá gbà fún ọlọ́wọ́ padà gbèlú fún ọlọ́wọ́ tí gbogbo àwọn ọmọ èdè ní yóò padà di tí wọ́n di ẹrú lábẹ́ ọ̀rọ̀. Àmọ́ wọ́n ní bẹ́ẹ̀. Ìgbà ní ìrè ọlọ́wọ́ àtúnṣe nígbà kejì ẹ padà máa dàbí ẹrú lábẹ́ àwọn tuntun yìí. Láwùjọ gbogbo àgbáyé lónìí, Mùsùlùmí ti dọ̀lẹ́ àti nílé àti gbogbo àti dọ́lẹ́ ní tá à ń sọ yìí olórí àwọn ọ̀jọ̀gbọ́n bó o bá ń sọ pé o fẹ́ dẹ̀gbà kan fún ìsìlámù báyìí ibi tó dúró níṣẹ́ yóò jìnnà yẹ́nyẹ́ láti tó gbilẹ̀ títẹ̀ ń gbé tọwọ́ ti kàn wọ́n tọwọ́ àwọn kèsì yóò bá kàn ti kara ọlọ́run ìṣesí èmi ọlọ́run ká sì lè mọ̀ wípé ìṣẹ̀yìn ilé ayé ò lọ gbére.

tọ́nà bá ti ní kó orí nǹkan pé tètè ló ń kẹ́yìn fún ọlọ́run ọlọ́run darí owó sọ́dọ̀ rẹ ni ó darí ọmọ ẹni gbogbo tó bá ń jẹ́ nǹkan ayé tọ́nà bá ti darí sọ́dọ̀ ẹ tètè ló fẹ́ sin ọlọ́run torí yóò padà bọ́ yóò pọ̀ ìlòlé máa ń lọ bẹ́ẹ̀ yóò tún padà bọ́ sọ àwọn tí wọ́n jẹ́ ọ̀ǹkà ẹ̀sìn أن من صفات الله عدم محبة هذا الظلم nínú àwọn òròyìn tọ́lọ́run bá gbà ọlọ́run yìí fẹ́ràn àwọn aláàbòsí ìlú tọ́lọ́ sọ wípé wọ́n mọ́ ìdáyé ṣubú ọgbọ̀n ní. Yorùbá ní aláàbòsí a máa lówó aláàbòsí a máa kọ́lé aláàbòsí a máa bímọ ṣùgbọ́n àtúbọ̀tán aláàbòsí kò ní dára. Bẹ́ẹ̀ àárọ̀ ló ní mọ́ ọ̀sán ó máa dunnú kó máa kódà ìtọ́rọ̀ òye yóò ní oúnjẹ ẹ̀fẹ́ kọ́lọ̀ ń tẹ̀ wọlé sàánú náà sọ́nà àbòdì yóò sọ ní kẹ́yìn rẹ̀ àbí wọ́n náà wọ́n dá hmm? ọ̀kadà ẹ̀ka àkùdọ̀rọ̀ jíjá ìdá àkùdọ̀rọ̀ kúrọ̀ wáyà kọ̀ọ̀dí wọn tún ìnà àkùdọ̀rọ̀ àlè mọ́ọ̀sì ọlọ́ọ̀bá máa ń lo alábòsí lára rẹ̀. إن الله لا يؤمن للظالم حتى إذا أخذه لم يفلت ìwà àmìsílẹ̀ gbọ́dọ̀ ìyẹn ní ọlọ́mọ ń lọ aláàmìsí lára yóò rò kó mọ̀ ẹ̀jẹ̀ yóò rò kó ní ọpọlọ òun kàwé ó pé àbọ̀ òun ríran òun ríta òun lè dùn wájú ló kọ ọdún tuntun náà ìwádìí ọwọ́ òru báyìí alẹ́ bàbà alẹ́ lóru iná ọ̀rọ̀ gbàgbà làbí mi ò pọ̀ ọlọ́run bá lórí gbogbo ọdún àwọn ènìyàn alábòsí ti lè kọ́lọ́ wọn lè kọ́ mọ́lọ́ lọ́wọ́ nígbà tó ní kọ́ nú àwọn àyà tí wọ́n lọ kó lẹ̀ jẹ́nẹ́tì yẹ̀dọ̀fọ́ lẹ́bù jihad ọ̀sọ́rọ̀ ìwà ìgbélẹ̀ yìí ó kásà sí kápára fún sẹ́kọ́lọ́run á fara fọlọ, aljihad al-jihad á ṣègbìyànjú fọlọ́ á jà ẹni fẹ́ wá ìgbẹ́ni lè sùn ẹwọ mẹ́wàá àgbẹ̀rẹ̀ rọ̀mùdọ́nù yìí yóò jẹ́ tí ó bá ìrìn jẹ́ pé mùsùlùmí ó wàá sùn lábẹ́yìn ìṣẹ́ tí ó sọ fún àwọn ká sáńsán tí ó wàá sùn títí pé bó ti ẹ̀ jẹ́ wípé nàbá mẹ́sílà lójú kọ́mọ̀lẹ̀ yẹn kọ́mọ̀lẹ̀ ọjọ́ sọ́nà tó wọ ọlọ́run bí ìbá sínú àwọn ẹni rẹ tẹ́lẹ̀ tí ẹ̀ wo de èdè ọlá tó ń bẹ láwọn àsìkò wọ̀nyí sọ ní ìdùnnú àwọn ẹni rẹ tí ó kàn wá lóun sùn bẹ́ẹ̀ àbọ̀ òun wo fíìmù náà ní àwọn tẹ́sù ti ti látara fíìmù yíwò nìyẹn a ní òògùn yẹn kò máa silence yóò tún gbé power bank lẹ́gbẹ̀ẹ́ tó fi gbé fóònù ló wà wọ fíìmù fá tásìkò ìṣèpà àdéhùn tó mọ̀ tó à èèyàn sóko ẹni wá ti ń kó títà wà wí ìtàn lágbo mẹ́sàn-án àbágbo mẹ́jọ àbọ̀ tó wá ń sùn díẹ̀ agbo méjì ló ta ẹ̀rù ẹ̀rù kan ló ta ẹ̀rù lójú ìdí padà ó tún wá ń tẹ̀ báàdà tó èjì nù tó ń lọ kírun tí àbúrò rọrùn ìbájú jẹ́ ìlú náà wá èyí tó sùn tó ń fún tẹ́ǹtì sí àlójú wọn àti tí òun lè sùn ní wàá sùn bí òun twenty one bọ́ sí ìmọ̀ bí òun twenty two bọ́ sí ìmọ̀ lórí twenty five ìmọ̀ lórí twenty seven ìmọ̀ bí wọ́n jẹ́ nǹkan báyìí wọ́n àgbà fà dáadáa wọ́n ní ìgbà tó ń ọlọ́ọ̀tì sọ wípé kápá àwa ní mẹ́wàá ìgbẹ̀yìn àwọn àdúgbò tó sọ wípé méje ìgbẹ̀yìn náà ó tún súnmọ́ ká tún rí alimam rahimahullah wọ́n ní ó dàgbọ́lọ̀ ń bá ní káfó dídí ọdún kan sí ẹ̀wà ó kéré sí lálábà rí bẹ́ẹ̀ ní gbogbo ọdún kan yìí wa wá ní láti kọ́dù ó kéré sí oorun táàdì dọ́là ní òkú kẹ́ ibi tírí kéèyàn lo tírí yíyẹ sí láyé gbogbo sẹ́ẹ̀tì tó kéré ó fi dáadáa séèyàn ó fi dáadáa sọ́lọ́run dèédé dára tí ó gbà kọ́lọ̀ sí fún wọn nìkan fún oyè orí láti kọ́ ní nìkan ó tó bẹ́ẹ̀ tí ìyẹn lé ti sẹ́kọ́ máa tó gbé lọ́sàn kí ló dé àní mo sú dè láti kọ́ ní mò ń wa náà ní gbogbo ní oṣù ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ mo wá hàn á ó bá ìyẹn jẹ́ tí ẹ bá dá àwọn olúmi báyọ̀ omi ẹlẹ́mọ̀ọ́ láwọn èèyàn mọ́ṣáláṣí káàkiri tí gbogbo owó dàbí ọ̀sán tó bá ti fún wọn àdọ̀yẹ rọ̀mọ́bọ́ nọmba ti ní nípàrọ̀ wí tọ́lá àwọn fún darí gbé báyìí aago méjìlá òru agbọ́dọ̀ ní fún darí tó yàtọ̀ padà ẹ mọ̀ ní gbogbo mọ́ṣáláṣí káàkiri ní tó mọ kí ní tó mọ kí ní kò mú gbogbo ẹ̀ tàn dúró lọ́wọ́ tí wàá kàn dákẹ́ náà níbi ìfọ̀ òru fàdùlà àkọ́ ah ọdún ti ńláńlá kò ní twenty six lẹ́nu báyìí ó kù mẹ́ta sí mẹ́rin àbí òru mẹ́rin pa òru mẹ́rin pàdájú àwẹ̀ mẹ́rin tó dájú àrí àbí pé mo gbà òru mẹ́rin tó kí ni òrùn fún mẹ́ta ìwé ká sọ fà òru mẹ́rin tó kù mọ́ sùn bó bá ní wọ́n lẹ́ máa ń lo kílẹ̀sì yìí lẹ́sẹ̀ mo ti lò ó sùn débi pé ẹ̀sẹ̀ tó kọ́ ní ìjọ olùkọ́ àti ìjọ olùkọ́ ní mo dá jẹ́ ìgbà náà mọ́ aláàmù jẹ́ wà lára nínú kìíní ló gbogbo tẹ́ẹ̀tì ẹ̀ wọ́n tó sáájú ọlọ́pàá nù ètò náà ká lọ wí pé èdè mi ní aláwọ̀ náà kíní kan kò yé mi ṣàánú mi ṣàánú mi ṣàánú mi kẹ́mi kẹ́mi foríjì mi kẹ́mi ilé àtọ́mọ mi ilé àti mi ọ̀rọ̀mọ́mọ mi kẹ́mi bó nìkan náà máa wí bó jẹ́ nìkan náà nílẹ̀ kó ọ̀rọ̀ tá à ń sọ yìí kò bá lùwà láyé wíwé kúrà bó mìíràn nígbà yẹn ọ̀nà pé mo fi kóso lọ́wọ́ nígbà yẹn à eléyìí ọ̀rọ̀ tó oṣù kọ́ dìde dìde dìde máa pé máa pé má lè sí bàbá mẹ́rin olú tó dáná parí nìkan kó bá wọn kó bá wọn torí pé ìdáyà mi lọ́kọ́ dé kọ́yẹ́kùn àti níparí àlàáfíà àdàlù kàmẹ́lì mọ́ọ̀tì wọlé kọ́ ìlànà ìpìlẹ̀ nínú ẹ̀sìn ní pé kámọ́ máa ra pàpà afẹ́kú afẹ́kú afẹ́kú afẹ́kú mọ́jú bọ́ọ̀mù mọ́ra kí sára jihad ẹ̀fí àwọn kristian wọn àgbẹ̀ wọn àwọn àti bọ́ọ̀mù mọ́ra àwọn bọ́ọ̀mù wọn ẹ̀yẹn bá ti àwọn amẹ́ríkà ẹ̀yẹn amẹ́ríkà fásitì wọn àti bọ́ọ̀mù mọ́ra má o ńgbà tá a bá ti lè torí kẹsìn torí tó fún wa káṣe torí tẹ̀sí àbọ̀rọ̀ tó torí tayé tọ́lọ̀ bá ní ṣòro pé kí èèyàn kan kú wá tó bá mú kan rìn tọ́lọ̀ níbo ó kàn wá wò láàárẹ̀ ànábì ní ẹ má máa sọ pé ẹfẹ́ kú ẹfẹ́ kú torí pé tọ́lọ̀ bá kò ní lẹ́yìn tẹ́ jẹ́ ní ire ẹnì ilé kó níbi tẹ́ ẹ àdìsí ànábì ní tẹ́ ẹ bá jẹ́ ní kí ṣe lókùn bí ẹ̀ káàtó ó lè ṣe é ṣe káàtó ń fi ọlọ́run lè pa bá tẹ́lẹ̀ ní bá gùn. gbogbo islam ti discourage kama tọrọ ọkú kama tọrọ ọkú kama nínú àwọn èèyàn tó bá jẹ tó kó àwọn sàhábà bó bá ti tó lọ wà á ní ẹni bá rí ọmọ látòdì ayé ní tó dìde ọmọ àhánà tó bá tún ṣe wíwí ó wá wọn jọ sọ̀rọ̀ wọn ṣe tó bá tún lọ tó bá tún lọ àlejò fún mi gbogbo ẹni bá fẹ́ rí ọmọ ẹná látàgbé rí sẹ́nu ó kí a máa sọ bẹ́ẹ̀ náà fáwọn sọ̀rọ̀ kan ẹni bá fẹ́ rí ọmọ àjẹ́ látàgbé kó wà bó bá ṣe ẹni bá fẹ́ rí youth leader <laughs> youth leader ṣé èdè ló fi wú aṣíwájú gbogbo àwọn ọ̀dọ́ kò wọ hasan kò wọ hussein àwọn eléyìí aṣíwájú àwọn gbogbo ọ̀dọ́ wà lùfẹ́ náà àwọn kan náà ń bẹ bẹ́ẹ̀ ọlọ́run náà sì ti wá nínú wa ẹni ẹni bá fẹ́ rọ ọmọ náà látàyè ẹni tó lọ ọmọ náà. sọ́wọ́dì kan ní táwọn ìbá ti sọ̀rọ̀ yìí nípa ẹni ó máa ń ta àwọn ilé ìmọ̀ ẹni yìí ó sì fẹ́ fẹ́ kí ó kí òun gbélé kì í jápọ̀ òun fẹ́ ìfẹ́ ọlọ́run ẹni ní lámà sí àmọ́ ọ̀rọ̀ àdájọ́ òfin pè ní rọ́ ó wá di pé gbogbo ìtẹ́ni ẹ bá ti wà ó ló máa wà káàkiri òun jẹ́kẹ́ni ẹ náà kò ụwa òwa nígbà tí yàn tó ní sáà náà sọ ni wá sọ kí n orúwà wo ní ìjókòó káàtó sáà náà sọ iná àwọn jọ wá ní ojú ogun kan báwọn tó ń bẹ lójú ogun yìí náà ojú kan jà lọ ojú kan <laughs> títí tó fi rí wípé kèfèrí kan bó ti wọlé sára ìlúkùn báyìí ó wá jẹ lẹ́yìn pé èmi ni kìfìrí tó ń wà pa lójú ogun èmi akọni inú wa bí bí ìdáná sọ náà yorùbá wípé ó bí mọ́ lórí àdúrà ẹ̀ náà àwọn bàbá nílẹ̀ yorùbá ẹ̀yìn wọn bí wọ́n domi àwọn alágbára wọn akọni gbàwátẹ̀ hìn akọni gbàwátẹ̀ wọn ò bínú kótódò ẹ̀ka rẹ̀ oníire náà nù. pé á èmi èmi ní kèfè ìlú kan ń gun áá kàkà nílé òkú ilẹ̀ àtìta máa ti para ní mi bó ṣe jọ ọkọ yẹn nìyẹn ó bá ti di ọgúnlẹ̀ ó wá ń lẹ sókè ló bá ti bọ̀ fún ara rẹ̀ ló bá para rẹ̀. eléyìí tẹ̀lé wọn darí ojú omi sọ̀hárì tó ń tẹ̀lé ìjọba nínú wọn ti ní àmọ́ ń ó tún lékùn jẹ́ ìdí nípa ìwà níbi pé lóòótọ́ òní sọ̀rọ̀ kó mọ́ ní tó ẹni bá para rẹ̀ yóò wọ́n náà anẹ́bí ní bẹ́ẹ̀ sọ gbogbo tí ń ṣe lẹ́yìn yẹn kan lè náà tó jẹ́ lẹ́yìn pé kébèrè pa orí kébèrè pa ìlú gbogbo ẹ̀ ó lè wá para rẹ̀ fúnra rẹ̀ ọmọ náà àmọ́ òun ti gbé nínú náà ìsìnkú anẹ́bí ó padà mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tí o náà rí ìsìláàmù ò ní ọ̀tá wá pọ̀ ní ìsìláàmù fún ìlú jẹ́ bí àbójú ní wà sí ọ̀tá pọ̀ wájú kó wá òkè para mi lóru ara ẹ̀ ń ní ìlú kan lórílẹ̀-èdè kan àwọn ọ̀tá ìsìláàmù kúnlẹ̀ mọ́ ní gbígbín ẹ̀ kí wọ́n tó kù ní gbé jẹ para Eh, ọ̀gá pè ilẹ̀ ní skul lábàtà ọkùnrin kẹ̀kẹ́ pè ilẹ̀ eh, ló bá lọ gbé nǹkan kí ni ẹ̀rọ bá nílé bá ń lọ mùsùlùmí para rẹ̀ torí kí ni eh, ó jẹ gbèsè ó jẹ gbèsè wa kì í gbé gbèsè pọ̀ ló bá lọ ra sniper ló bá para tó gbogbo rẹ̀ tí èèyàn náà tó bá ẹni pa rẹ̀ lọ́jọ́ ọlọ́run dáná mọ́ para ẹ̀rọ sọmọ kọ́rẹ̀ ẹ̀mí tó jẹ gbèsè kò ní òkú sẹ́ gbogbo ti ṣe tó ń lé ọkọ̀ bó ti lé mọ́ ọyẹn ọlọ́ba ló mọ́ ẹ̀bẹ̀ o kéèké ìrònú kú gbogbo wàhálà ti ṣẹlẹ̀ sí olórí ọmọ kéèké ìrònú mọ́ èyí tí gbogbo ilé tí ń ṣẹlẹ̀ sí lójú ayé àwọn lójú mi ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ fáwọn ọmọ lójú mi kódà kí n ti kú gẹ́gẹ́ ikú gẹ́gẹ́ jẹ̀dẹ́ àrárá rárá ṣùgbọ́n tó bá ti pé àárẹ̀ ní ànábì sọ yẹn tó bá jẹ́ àárẹ̀ tó lé tó di pé yóò gbẹ̀sìn lọ́wọ́ èèyàn tó súnmọ́ ní gbogbo yàgbá àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ìrẹ̀jẹ̀ ń máa gbé èèyàn lọ lé ẹlẹ́bọ ó ti fẹ́ lè débẹ̀ tí ò sì mọ́gbọ́n wa lọ́dún sí yẹn lẹ́nu kò tí agbára ẹgbẹ́ fún mi mú àyẹ̀lẹ̀ ah, máa bẹ lọ́gbà tó wọ lọ́run kó mọ fọkàn bẹ lọ́run ah, tó bá ti pé lórí ààrẹ ìlàgbọ́ ajẹ́ lọ́wọ́ bàbá ìwọ lọ́run ah, mẹ́rin mi kú o ànábì ti ẹ̀fẹ́ sàn yẹn ó fàyà sí yẹn àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ilé ayé lè mọ́rin náà ni àwọn ọ̀tá náà wọ́n pọ̀ kí ẹ̀ wá bínú kú èèyàn pẹ lọ́run torí pé ẹ̀mí tí èèyàn gbà yẹn kì yẹn ti gbọdọ tọ́jú ẹ̀ ní pàdé ọlọ́run ba lórí ọmọ sánà sàánà kó lè wà lórí àgbọ̀yẹ̀ ìjọba yìí èyí tá a bá gbọ́ tó jẹ́ sọ ọlọ́run tó bá tà níbi mú mẹ́ ọlọ́dà fún mú wọn lálẹ́ èyí tá a bá ti a náà ti nínú wa lórí fi gbé wá tó bá di láti one forty four to one forty eight ni a ti gbé سبحان الحمد أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب